Awe text one. Awe jẹ́ ìlú kékeré kan lẹ́bàá Ọ̀yọ́. Àwọn ará Awẹ fẹ́ràn láti máa lọ sóko. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Awẹ fẹ́ràn láti máa ṣòwò. Àwọn ará Awẹ fẹ́ràn láti máa gbé ilé kan náà. Àwọn ẹbí a máa gbé pọ̀ lójú kan náà. Gbogbo àwọn ènìyàn tó wà láwẹ lé ní ẹgbàá wá. Àwọn ará Awẹ fẹ́ràn láti máa lọ sọ́jà. Ọ̀pọ̀lọpọ̀ ilé páànù ló wà láwẹ. Questions on Awe, Text 1. Lẹ́bàá ìlú wo ni Awe wà? Irú iṣẹ́ wo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Awe fẹ́ràn láti máa ṣe? Báwo ni àwọn ará Awe ṣe fẹ́ràn láti máa gbé? Àwọn ènìyàn tí ó wà ní Awe ti pọ̀ tó. Irú ilé wo ló pọ̀ láwẹ́? báwo ni àwọn ẹbí ṣe ń gbé ní àáwẹ́ dá orúkọ ibi méjì tí àwọn ará àáwẹ́ fẹ́ràn láti máa lọ. Àáwẹ́ text two. Àáwẹ́ jẹ́ ìlú kékeré kan lẹ́bàá Ọ̀yọ́. Àwọn ará Àáwẹ́ fẹ́ràn láti máa lọ sóko. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Àáwẹ́ ló tún fẹ́ràn láti máa lọ sékòó. Wọ́n fẹ́ràn láti máa gbé pọ̀ lójú kan náà àwọn ẹbí a máa gbé ilé kan náà pọ̀ àwọn tó ń gbé awẹ́lé ní ẹgbàá wá lẹ́yìn náà àwọn ará awẹ́ fẹ́ràn láti máa lọ sí ìdálẹ̀ iṣẹ́ oko ló pọ̀jù láàrin àwọn ará awẹ́ àwọn ará awẹ́ kì í ṣe ọ̀lẹ. Questions on Awẹ́ text two. Dárúkọ ìlú kékeré kan tí ó wà lẹ́bàá Ọ̀yọ́. Yàtọ̀ sí oko lílọ níbo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ará wẹ́tún fẹ́ràn láti máa lọ. iṣẹ́ wo ló pọ̀ jù láàrin àwọn ará wẹ́? ǹjẹ́ ọ̀lẹ ni àwọn ará wẹ́? bí bẹ́ẹ̀ kọ́ kí ni ìdí tí kò fi jẹ́ bẹ́ẹ̀? Awẹ́ text three. Awẹ́ jẹ́ ìlú kékeré kan lẹ́bàá Ọ̀yọ́. àwọn tó ń gbé ìlú awẹ́ lé ní ẹgbàárún àwọn ara awẹ́ fẹ́ràn láti máa lọ sóko lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ara awẹ́ fẹ́ràn láti máa lọ sékòó iṣẹ́ àgbẹ̀ ló pọ̀ jù láàrin àwọn ara awẹ́ àwọn tó ń gbé awẹ́ sábà máa gbé ilé kan náà pọ̀ gẹ́gẹ́ bí ẹbí àwọn awẹ́ kì í ṣe ilé ló pọ̀ ibi méjì tí àwọn ará Awẹ́ fẹ́ràn láti máa lọ. Àwọn tí ó ń gbé Awẹ́ sábà máa gbé ilé kan náà pọ̀ gẹ́gẹ́ bíi kíni? Irú ilé wo ni ó pọ̀ jù láwẹ́?